nosotros. aisha ó jogún rẹ̀ bí sábàbí yóò jogún rẹ̀ tonti kókò ìsè mọ̀lẹ́bí rẹ̀ ṣùgbọ́n torí sábàbí pé fọkùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ yóò jogún rẹ̀ fa aqama al-islam sábàbá manzilata nasabi ifa'an lilmuhsini jazaa ihsane islam ó gbé sábàbí. tí í ṣe ìbọ́kùn lọ́rùn ẹrú sí ipò nitori mọ̀lẹ́bí nítorí dáadáa èyí tí olówó ṣe fún ẹrú rẹ nípa akọ́sọ́dọ̀mọ́ kọ́dẹ́kánà láyẹ̀mílẹ́kù wọ́sọ́ọ̀rọ̀ yẹ̀mílẹ́kù tẹ́lẹ̀ ẹrú ọ̀gbọ́dọ̀ dá nǹkan eru ní ọwọ́ adẹni tó lè ní nǹkan wọ́dálíkà bí fọ́ọ̀bù yìí. ma manna bihi alayhi sayyiduhu min al-'itq nítorí tí olówó rẹ̀ tó ṣe fún ní dẹ̀ra nípa bíbọ́ fún ẹrú kúrò lọ́rùn rẹ̀ torí ẹ̀ islam wá fún náà láàyè pé tírú ẹrú yẹn bá kú tí ò lẹ́ni tí tí ò ní ẹ fámìlì tó lè jogún rẹ̀ nínú ẹni tí ò lè jogún rẹ̀ náà ni ẹni tó bọ́ fún ẹrú kúrò lọ́rùn rẹ̀ Humran yẹn ìgbà tí Barira tí Aisha wá fẹ́ rà àwọn olówó rẹ̀ wá ní rárárárá tó bá rà wọ́n ta fún ṣùgbọ́n àwọn làwọn ní wàlá àhà ṣebí alùpùpù mọ̀ bẹ́ẹ̀ wọ́n ẹ ti gbowó nìsín bó lẹ́sìn wọn àjogún rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ anabi sallallahu alaihi wasallam wọn ni a'tiqha walakil wala bọ́kùn ẹrú ọlọ́run rẹ̀ tó bá rà tán ìwọ ló jogún rẹ̀ ọbẹ̀ ní ẹni tí ọmọ ìjogún rẹ̀ kì í sáwọn torí ìnàmẹ́lẹ́wọ́ lẹ́mẹ̀n àjàkọ̀ ẹ̀kọ́ ńbẹ́mẹ́ nínú àdéhùn yẹn ànábì sallallahu alaihi wasallam wọ́n mọ àwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn wọ́n mọ àtìsí tí wọ́n sì wọ́n sì mọ̀ wọ́n pẹ̀lú orúkọ wọn àti ti bàbá wọn ṣùgbọ́n ànábì ọ̀dà kọ̀ wọn ànábì pé kí ló ṣe lágbájá àtàmìlú àti dóòlà àti làkàṣègbè tí wọ́n sọ̀sọ̀kúsọ̀ ànábì sallallahu alaihi wasallam máa bá lọ ọkọ̀ àmì yaquluna kadha wa kadha kí ló sàn àwọn tó ń sọ báyìí báyìí báyìí báyìí innamal wala'u liman a'taqa ẹni tí ó ní ẹ̀tọ́ àti jogún ẹrú òun náà lẹni tó ṣe ń lọ bọ́ fún ẹrú kúrò lọ́rùn ẹ̀ ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé kí wọn náà tó bá ń mọ̀ pé yẹn ṣàì dá wọn mọ̀ lákọ̀ mọ́ lórí pò ń lọ báyìí báyìí báyìí kò wọ́n fi ká ní ṣe méjì rẹ̀ torí pé ẹni tó ṣe ń tó dunni lónìí náà ni wọ́n padà ṣe ń tó dùn mọ́ni lọ́la láti wá bàá bàjẹ́ lónìí kò ní sáyè láti kékeré rẹ pọ̀ mọ́ lọ́la torí délé gbogbo ẹni tó máa ń bá ajá àbí gbogbo ẹni tó bá sàtì fàyè àti àti ṣe àtúnṣe sílẹ̀ má bàjẹ́ tán wọ́n sọ pé tó bá lè dàkọ́dà rárá o nítorí pọ̀ mọ́ ní tí ó ṣẹlẹ̀ lọ́la torí ẹ̀ Shumran yìí òun ló gba wá láti ọ̀dọ̀ Uthman radiyallahu anhu. á rí i pé àwọn èèyàn jẹ́ ẹrú àwọn èèyàn ẹrú látàrí pé wọ́n mú wọn lẹ́rú torí pé ni wọ́n gba Islam ẹ̀yìn tí gba Islam àwọn olóhùn wọn fún ẹrú kúrò wọn wọ́n bọ́ fún ẹrú kúrò lọ́rùn wọn àwọn ẹrú àtijọ́ wọn wá nípa ẹ̀sìn Islam ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wá dọ̀gà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n di olùmọ̀ ńláńlá subhanallah ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n là ń gbọ́rọ̀ wá látọ̀dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n làwọn àgbà fà nínú àwọn tàbí'ìn nínú àwọn tàbí'ìn torí délé ìbọmọlúwàbí ni wọn láti dọ́tà ti bí ọ òfìgbà kan jẹ́ lórí láti dọ́tà ti bí ọ òfìgbà kan ṣèkèfèrí sọ́nà rí sábà ọ àwọn tó ṣẹ̀ṣẹ̀ bọ́ fún ẹrú kúrò rẹ ni kò sí kò rí bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n rọra rẹ kún kíkẹ́ wò lè kẹ́kọ̀ọ́ wò lè jólúmọ̀ ńlá wò lè jẹ́ni tí ó lágbo inú ẹ̀sìn kẹ́là wàláhì fọ́bùnúmọ́ yòtìhì mẹ́yẹsẹ́ àjùlọ́lọ́ àwọn afẹ́ni tó bá fẹ́ nu àwọn ẹrú ẹ̀ táwọn tara ọlọ́ ilé ìkẹ́kọ̀ọ́ Imran ẹrú ni lánàfà oníwà di ẹni tí ń gba ọ̀rọ̀ wa fún wa láti ọ̀dọ̀ àtiwájú wa Uthman bin Affan رضي الله عنه عمر روى مسد عثمان رضي الله عنه عثمان هي هنا نتابع أبا تابع أبا عثمان بن عفان رضي الله عنه يعني تسيك أما ليك الله أبان تجوه أما ليك الله أبان تجوه الحافظ الذهبي رحمه الله من تذكرة الحفاظ nígbà tá a fẹ́ ṣe àlàyé Usman wọn á ní wọ́lẹ́dẹ̀ yẹ sáxìyè mẹ́nu ọmọlá ìkàtú rahman ọ̀nà lẹ́ni tí àwọn mẹ́lẹ́kọ̀ ọlọ́run bá ń tijú Usman ibn Affan radiyallahu anhu Usman sàbí àgbà ẹni tó ṣe pé ó ṣe xidima fún alukur'an ọlọ́run ọba wa ní xidima tó ga lọ́nà tó ṣe pé ẹnìkan ò ṣerú rẹ̀ lẹ́yìn rẹ̀ radiyallahu anhu ó kó àwọn èèyàn jọ ala mushaf al-imam tí orí àlùkánì tàǹpé ní àlùkùránì imam nítorí pé ńgbà tí ìyapọ̀ ẹnu tó ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn fil amsar láwọn àlọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá nípa pé kìrá àkàn wá látọ̀dọ̀ ànábì bẹ́ẹ̀ làwọn kà ẹlòmíì kékeré àmì tó yàtọ̀ sílẹ̀ mi òun náà lọ́wọ́ látọ̀dọ̀ ànábì fa sara an-nasu yakhtalifuna fil Qur'an àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ṣe apá nípa alukur'an wọ́n bá bá usman lọ́bí ẹ̀wọ́ àkùnrin wọn ni adrik ummata muhammadin sallallahu alayhi wa sallam qabla an yaghraqu wọn ni ẹ tètè kó wọn la ẹgbà wọn ìjọ anabi sallallahu alayhi wa sallam kó tó di pé wọn tẹ̀lé báyìí ni usman ọlọ́mọba kó yọnu sí usman lọ́bí ẹ̀wọ́ àkùnrin ló kó àwọn kan jọ nínú àwọn sàbí àgbà tí wọ́n kọ́ ìkọ́ alukur'ani látẹnu anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ẹni kí wọn kó alukurani jọ wọn kọ síbi kan náà wọn àwọn kọ wọn ti àkọ ẹnu bá bọ sáàrin yín faktubuhu ala lughati qaish fa innahu biha nazala tí ìyàpọ ẹnu bá bọ sáàrin yín nípa rẹ̀ èdè àwọn kùrẹ́ṣì ní kẹrin fi kọ́ torí pé ní àwọn kùrẹ́ṣì lọ́nà ti sọ alukurani kalẹ̀ báyìí dáa síwájú àgbà Uthman radiyallahu anhu ni wọ́n kó alukurani yìí jọ alukurani wọn ni kí wọn dàkọ kí wọn tuntun dàkọ kí wọn tuntun dàkọ kí wọn tuntun dàkọ kí wọn wá gbé ẹ̀dà rẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ránṣẹ́ sáwọn ìlú ńlá gbogbo ètò bá ti wà lọ́wọ́ àwọn èèyàn tẹ́lẹ̀ tí wọn ṣe àpẹnu nípa rẹ̀ wọn kàkó lẹ ẹsùn náà nìyẹn lọdọ yìí lọ àwọn àná òun náà á lè ti bẹ lọ́dọ̀ wa dùn níyì iná là ń sẹ sọ wípé mùsàfù tó wà lọ́dọ̀ wa wọn kọ bẹrọ ismail usmani lórí àkọọ́lẹ̀ tani usman ibn affan radiyallahu anhu. ilé yẹ kéke pátápátá gbáà nínú àwọn ohun tí usman ṣe tó fi jẹ́ ẹni àjùlọ nínú ìjọba anabi muhammad sallallahu alayhi wa sallam. usman gba islam ní ọwọ́ abubakar as-siddiq radiyallahu anhu. òun náà ti jẹ́ ọ̀kan nínú ẹni mẹ́wàá láti ṣe àdéhùn àlùjáná fún láti ayé bi ní Uthman radiyallahu anhu Uthman badriyun wa in takhallaba an ghazwati badrin Uthman ó ń bẹ́ẹ̀ náà tó jagun Badr bó tilẹ̀ jẹ́ pé kò dojú ogun yẹn subhanallah nítorí pé kí ó ń ṣe ìtọ́jú ìyàwó rẹ̀ ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam Ruqayya ó ń ṣe ìtọ́jú ìyàwó rẹ̀ pẹ̀lú àti anabi sallallahu àdìsẹ́lẹ̀ anábì ní kó di ó tọ́jú ìyàwó rẹ̀ ìní òjé kí Usman lọ sójú ogun yẹn anábì sọlá àdìsẹ́lẹ̀ ń ti pín ọ́n náà lórí ogun gẹ́gẹ́ bí ètò fún ẹni tó lọ sójú ogun fàáhùn tẹ̀bi náà lè kàbẹ̀tìrì yẹn náà lọ́ fà náà ti kà fún ọ̀kan nínú àwọn tó jagun Badr torí ẹni tí ó lọ sójú ogun wọn kì í fún nínú èrè ogun Usman bí bá طلع على آل بدر فقال افعلوا ما شئتم فإني قد غفرت لكم ọlọ́run bá ti wu àwọn ẹni tó lọ sójú ogun bàdùrù àwọn àní látòní lọ ẹ máa ṣe gbogbo nítorí wá wọ̀nyí mo ti forí jìn subhanallah Uthman ń bẹ nínú àwọn àtẹ̀jọ́ ìjàgùn bàdùrù. bákan náà síbẹ̀ yìí ti mà ìpín àwọn tó ṣe bẹ́ẹ̀ àti ọ̀rẹ́bù wà ọlọ́run bá ti forí jìn wọn. wọ́n wà àlùjànnà ẹ̀rí ń gbà tí wọ́n ti nípa Hatib bẹ̀rẹ̀ ibnu abi balta'a radiyallahu anhu sẹ́nìkan ni kò ní wọ aljanna anabi ni rọlọ pa torí pé hasibu jagun badr hasibu sì ń bẹ nù àwọn tó ṣe bẹ́ẹ̀ àtú arẹ́fúwàn ẹni tó bá ṣe méjèèjì ò ní wọ̀nà ẹ sì máa pé torí Uthman ni wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ àtú torí Uthman tí wọ́n ránṣẹ́ pé kọ́ lọ jíṣẹ́ tí àtidé rẹ̀ tó di tíkọ́tíkọ́ tí ìròyìn tàn ká láàrin ní àwọn ọmọ ogun anabi sallallahu alaihi wasallam pé àbí àwọn kèfèrí ti ṣe kú pa ni sẹmọ pé lẹ́yìn lọfà lànàbì fi tẹ́wọ́ pé ẹ fi àtìlẹ́yìn hàn kájà wọn lógun tí Usman ọba fi padà bọ̀ láàyè subhanallah ǹjẹ́ tó bá jẹ́ pé torí tiẹ̀ inú wọn ti ṣe bay'atu ridwan òun gan alára wọn kọ́ ń bẹ wájúwájú nínú àti òṣòrí rẹ̀ bẹ̀ eléyìí ni Usman radiyallahu anhu anabi nínú ọmọ wọn àwọn náà ní Ruqayya àti Ummu Kulthum ìgbà tí àwọn méjèèjì tí wọ́n kú lọ́kọ̀ọ̀kan kìí kan náà wọ́n fún fẹ́ ọ nítorí pé Ọlọ́run bá ṣe léèwọ̀ ká fẹ́ ọmọ ẹ̀yà méjì papọ̀ àbí ọmọ bàbá méjì papọ̀ àbí ọmọ ẹ̀yà kan náà bàbá kan náà méjì papọ̀ àti táì mẹ́ta náà ni ọlọ́ni wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf àtúnṣe léèwọ̀ fún yín kẹ́ ọmọ ẹ̀yà méjì papọ̀ fẹ́lẹ̀ kan náà bàbá kan náà ló bí wọn ò gbọ́dọ̀ fẹ́ wọn papọ̀ lẹ́ẹ̀kan náà ìyá kan náà lásán ló bí wọn ò gbọ́dọ̀ fẹ́ wọn papọ̀ lẹ́ẹ̀kan ìyá kan náà bàbá kan náà ni ò gbọ́dọ̀ fẹ́ wọn méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà. ìgbà tí Ruqayya kú anabi sallallahu alaihi wasallam tó fún ní Ummu Kulthum ìgbà tí Ummu Kulthum kú anabi sallallahu alaihi wọn ní ìbá ti pé a ọmọ kẹta ni àbá tún fún ọfẹ ìwà Uthman radiyallahu subhanallah. torí àwọn ọkọ Uthman ní kíni Dhun-Nurayn Dhun-Nurayn abìmá méjì abìmá lẹ méjì wa alayhi kullu Uthman Dhun-Nurayn yéésì gbogbo Uthman ní Dhun-Nurayn tọ Uthman yìí radiyallahu anhu àgbà nínú àwọn ènìtọ́ náwó sójú ọ̀nà ọlọ́ ó kó ọjà tó lọ rà ní ìgbà tí èèyàn mú tọ́jà dá àwọn olówó lóríṣiríṣi wọ́n sì gbé owó ribiribi wá wọ́n wá fi ṣe Usman lójú kòkòrò pé àtikọ́ ta ọjà ń bá wọn kọ́ta fáwọn nílọ́pọ̀ ọ̀nà lọ́pọ̀ iye táwọn máa ra awé ọ̀tẹ́lẹ̀ káwọn fi lè mọnupuléètì ọjà yẹn àwọn kó pamọ́ káwọn máa ta bọ́ bá ti ṣe wà wọn nígbà tó bá tó àwọn nìkan làwọn ni. ọ̀túnmọ̀ ni èlò lẹ́yìn fẹ́ rà náà wọ́n ní ibà rà ọ́ ní kan ti ràájú bẹ fọlá tó dọ́bù ẹ ọlẹ́nìkan ti ràájú bẹ fọlá tó dọ́bù ẹ ọlẹ́nìkan ti ràájú bẹ fọlá tó dọ́bù ẹ ọlẹ́nìkan ti ràájú bẹ wọ́n ta wá lẹ́ni náà wọ́n ní Allahu Rabbul Alamin subhanallah táwọn ẹni tó ń wá àlùjáná nù kọ́lọ́ ti fún wa àwa ń kọ́ àwa ń kọ́ múnáfìkì ti pọ̀ jù láyé à ń fa àlùjáná ṣùgbọ́n alábòsí ni wá sọ́nà nísìnyí wọ́n fẹ́ ti ṣe ọlọ́run wọ́n àná fẹ́ ti ṣe ọlọ́run wọ́n fẹ́ kọ́ mọ́tíláṣí mọ́tíláṣí náà wọ́n fẹ́ kọ́yìn ṣé òkè inú atẹ́gùn wọn pọ̀ sí ní àbílẹ̀ orí ilẹ̀ wọn pọ̀ sí sá wọ́n sì nílẹ̀ wọ́n á ní mọ́tíláṣí wọ́n fẹ́ kọ́yìn wọ́n nílẹ̀ wọ́n á ní ẹ̀yọ̀ǹda alẹ́ wọn ni à. Ah. lọ́kùnrin náà ọ̀sẹ̀ ìrànbá fẹ́ẹ́ ti gun wá ní. Ah, ẹ ẹ lọ wá mílíọ̀nù wá ní. àlà mẹsàlásì wọn fẹ́ kọ́fà wà á ń tẹ mùsùlùmù oníkó lọ wálé ọ̀kan wá la ilaha illallah. ẹ dákun ìwọ owó àwọn Usman sọ̀bí ọ̀lọ́ àkọ́rẹ́ tí ìyẹn bá ń ka ẹ́ tírè tẹ bá fẹ́ kọ̀ǹbáàtì owó tí Usman ná ní ìgbà kan lásán nítorí islam tẹ́bàfẹ́ kọ̀ǹbàṣẹ̀ sí náírà yìí ọlọ́ngọ kàkúlétọ̀ yẹn gan gbà tó bá dàbí rọ ẹ̀kọ́ hundred hundred thousand dinar hundred thousand dinar ní ọ̀sùnmáà ló ná ní ghazwatu Mu'tah hundred thousand dinar kó lè bá wa súnmọ́ seventeen yóò ní tí ó fi yọ zaka twenty dinar ṣé wa twenty dinar nìyẹn tí ó fi yọ zaka káyipé àti ẹ̀fọ́ káyipé twenty dinar yẹn ó two hundred thousand naira péré mélòó wá ní hundred thousand dinar yẹn ó jẹ́ ní náírà o tẹ́lẹ̀ ní sẹ́ẹ̀ máa ń so lówó ẹ̀ máa ah, gbọ́ àwọn tó lówó nù kò tí ì tẹ́lẹ̀ ní lówó bàgẹ́ ni èlò lónìí nílò lónìí tákàdá lásán nígbà táwọn eléyàn ni wọ́n pè lówó góòlù òǹkà lówó àmọ́ tákàdá náírà dọ́là yúrò ọ̀rọ̀ àwọn pépà lásán àfojú kéré rẹ̀ o ṣùgbọ́n pépà lásán náà sọ yẹ yín àbí ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ gbà bẹ́ẹ̀ gbà ẹ má tẹ́ ẹ gbà ẹlẹ́mọ̀ èwo lọ wọ́n jù náà fi hàn kàkí pàǹsẹ̀lì ọ̀yẹ̀ ya ẹ̀yà wẹ́rẹ́lẹ́ kẹ́kọ̀ọ́ kẹ́ lọ náà wò tí wọ́n gbà wọn ò ní gbà ẹ̀yẹ̀ wọn mú góò kẹ́ lọ́ọ́ kó di gàárì ṣé góòlù náà ni àbó ti di gàárì owó wa náà lè sọ ayé wọn mọ iye tán bá wà láyé ẹ bá pa owó náà lò àwọn eléyìí ẹ iyì rẹ náà ni kọ́ máa kọ́ máa di ìyá fa èyí sì mọ̀ pé náírà gan-an bá kan lábùkù débì kan tẹ́ bá gbóyà gan kò tún ní gbà pé kínni tí mo sọ pé bí wọ́n pa mí ni ṣùgbọ́n ewu iye tí Usman ń ná nítorí tọ́lọ̀ ọlọ́run tí ẹ̀ bá ronú èèyàn rí pé káàdì àwọn ẹni ọlọ́run àwọn ẹni tí òṣùwọ̀n wọn wúwo á wọ́n ti lọ wọ́n ti lọ wọ́n á nádúró owó yìí ẹ dákun èèlò lọ jẹ́nu tó ní abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ torí ẹ̀ lẹ́yìn ni Usman radiyallahu anhu Usman yìí àwọn gọ̀wọ̀ gọ̀ iyóò. الضوضائيون السفلة البلهاء الأغبياء wọ́n ti dẹrin àwọn agbọ́ àwọn aláìpéré wọ́n kóra wọn jọ látàrí bí abdullahi ibn saba al-yahudi yahudi ni ọwọ́ àti bójúbójú kó ń gba Islam ó ti kó àwọn èèyàn lẹ́yìn pé káwọn sá lọ pa Usman. látàrí títà tọ́tà wọn jẹ àwọn ọgbọ̀ngbọ̀n ìyó wọn kóra wọn jọ lọ pa Usman radiyallahu anhu. wọn pa Al-Qur'an bẹ wọn ju wọn fi pa radiyallahu anhu. ẹlòmíràn bí a bọ̀ wọn sọ Usman pa àwọn sàbẹ̀dà gbogbo àwọn àwọn Madina dà wọ́n sì ń wọ́nà khalifatu rasulillah sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni àsìkò tá a pa sí àsìkò hajj ni majority àwọn sàbẹ̀ ti lọ sí hajj owó àwọn tó sẹ́kù Madina náà sàbẹ̀ kéékèèké wọ́n ti jẹ́ araburabu wọn náà fẹ́ dáàbò bo Usman Usman ní ọgbà kẹ́nìkan kú nítorí tòun subhanallah eléyìí lọ́fà wọ́n fi ṣe máa lé fúngbà pípẹ́ kó tó adigun apá ọ̀bì ọ̀lọ́ àkùnrin. òṣùwọ̀n ọ̀bì ọ̀lọ́ àkùnrin anábì sọ̀rọ̀ àṣìlá ti sọ fún un. wọ́n ní Usman ọ̀bì ọ̀lọ́ àkùnrin yóò wọ àlùjẹ́nà ṣùgbọ́n àyàbẹ́lù àtẹkùn àdáwò ni ọba wà àlùjẹ́nà ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ àdáwò tó ṣẹlẹ̀ náà ni pé kàn فهو شهيد شهيد ni turkwa anabi pè ní shahid turkwa njọ tí anabi sallallahu alaihi wasallam bẹ lórí àpáta Uhud tápáta Uhud bẹ̀rẹ̀ sí ní mì anabi ní farabalẹ̀ wọ Uhud. innama alayka an-nabi was-siddiq wash-shahidan anabi ní bẹ lórí rẹ o àti abubakar ta as-siddiq tí ó kúkú shahidi umar àti uthman subhanallah náà bá fi máa nẹ́bí sallallahu alaihi wasallam náà lọ́nà sọ pé alimul ghaibi fala yuzhiru ala ghaibihi ahada illa man irtada min rasulih ọlọ́run ọba ní ọba tó máa ìkọ̀kọ̀ kì í sì fi máa kọ̀kọ̀ yẹn mẹ́nìkan afẹ́ni tó bá yọnu sí nínú àwọn òjíṣẹ́ rẹ̀ yóò fi tọ́gbà fẹ́ mọ àwọn nínú tí í ṣe mà kọ̀kọ̀ ètò bá fẹ́ ní òfin mà wọn. wọ́n ìlà àìmọye nǹkan ló sàwọn ànábì ọlọ́run tí wọ́n mọ̀ àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ àìmọye nǹkan ló ṣe àwọn ànábì ọlọ́run tí wọ́n mọ̀ nísìn ànábì nùhà àrẹ́yìísá tó bá mọ̀ ike ìbéèrè tó fẹ́ fi ọlọ́run léèrè nípa ọpọmọ òun min ahli pé náà ara ilé òní sọmọ pẹsẹ ní tí yóò bí ọ náà òní bí ọ náà kọ́nà ọ̀bọ tó sọ pé innahu laysa min ahli innahu amalun ghayru salih iṣẹ́ burúkú lọ́mọ kì í sara ilé rẹ̀. bákan náà a rí i pé anabi Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sá anabi mọ ìkọ̀kọ̀ ni tí ìsopọ́nà ló fi mà á. báwo wá ni ọ̀rọ̀ àyíṣà rọ̀bí ọ̀wá ara wa dúró iye jọ́ náà fi ń fà tó ṣe zina ni tí ò ṣe zina ni tó ṣe zina ni tí ò ṣe zina ni tí wọ́n náà fi tiẹ̀ kó rí nínú pé ààyè zina ni látẹ̀lé àpò ṣe zina náà. ànábì ọ̀mọ ń tọ́pa mọ́ kótó ti kọ́ lọ́sọ̀ àwọn àyàn ìkúránì kalẹ̀ ìdààmú bá kálukú ànábì gan ọ̀mọ ń ti ń ṣe mọ́ sọ̀rọ̀ wá àyè sọ́nà àyè ìdá gan ẹni ronú pítà sóòtọ́ ni àbí rọ́ ni àbí wọ́n parọ́ ẹ̀ mẹ́ni àbí òótọ́ wọn sọ ni subhanallah kó tó wá di pé ọlọ́run ọba wa ó sọ àwọn ayé alukurani kalẹ̀ tó fi fọ̀ ya àwa mọ́. àwọn mẹlẹ́kà ń àwọn mẹlẹ́kà ìgbà náà sọ pé أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا lama máa gbogbo fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ àkàrà ọ̀dàgbàrà kan nílẹ̀yìn èrè nítorí àti mọ̀ wá ní àmọ́ kankan mẹ́lẹ́kàn ẹ̀ ẹ̀ máa ń tó sáà ni. Suleiman alayhi salam lórí ọmọ Suleiman ti bẹ̀ pé tí bá ẹni tó wọ́n máa sálọ ní wọ́n máa làágùn wọ́n ń sàkó lọ tọ anabi sulaiman ti kú wọn ọmọ tọ máa dẹ́lẹ̀ hùm àlàmọ́fìhì àlàmọ́fìhì ilà dáàbọ̀tìl ọ̀dì tàkùrù mi nsàtà nǹkan kò mú ọmọ nígbà anabi sulaiman alayhi salam ti kú àyàfi àwọn kòkòrò ilẹ̀ tí wọ́n ń jẹ pọ̀pá anabi suleiman aleyhi salam tó fi di pé pọ̀pá ọ̀ràn lẹ̀ mọ́ falamma kharra tabayyanat al-jinnu an law kanu ya'lamuna al-ghayba ma labithu fil adhabi al-muhin. wọ́n jẹ pọ̀pá rẹ̀ títí anabi suleiman tó wá ṣubú gbogbo ṣubú wọn pọ̀ kí ló ṣẹlẹ̀ bàbá ti ṣubú ni kí ló ṣẹlẹ̀ wọn fọ ọkàn rẹ̀ ti kú pé à ẹ̀wò ìyàtọ̀ ṣebí sáà pé wọn náà ní sọ ọkọ alìjẹnu kan ló ń lò àbá alìjẹnu àbá oníkíní kan àwọn alìjẹnu nìyẹn. tẹ̀lé fi hàn pé kò sẹ́ni tó máa ń tó pamọ́ wa. torí di eléyìí eléyìí á fi hàn wípé anabi sallallahu alaihi wasallam nítorí wọ́n náà ló fi mọ̀ nípa bó ti ṣe sọ nípa gba kí wọ́n bò ń gbé omi àlùwàlá. àsìkò tí Usman ń sọ ọ̀rọ̀ yìí sí ó ti di àrólé fún Ànábì sallallahu alaihi wasallam. wọ́n ti kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́. bil munasaba Usman dàgbà ju Ali radiyallahu anhu lọ pẹ̀lú nǹkan bíi twenty something years. wọ́n dàgbà gidigidi.

wọn ò sọ wípé ọ̀fọ̀ papọ̀ lẹ́ẹ̀mẹ́ta wọn ò sì sọ pé ọ̀fọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta wal aslu adamul jam' èyí sì ṣe pàápọ̀ òfin òní pé ká mú pọ̀ wọn pọ̀ torí pọ́tọ̀ọ̀tọ̀ lọ́lọ́ǹda wọn. torí ẹ̀ ló ti jẹ́ pé al-ikhtisar matlub fil-kalam ká gbọ́rọ̀ kú ọ̀nbẹ́nu nǹkan tó dáa àmì kúrí pé ni. wọ́n lè sọ pé gásálà lùmúnà sàlásà òyùsùrà sàlásà wọ́n ní wà gásálà fagásálà kàfẹ́yì sàlásà mọ̀rọ̀ ọ̀fọwọ́ rẹ̀ méjèèjì lẹ́mẹ̀ta torí ẹ̀ tí wọn náà bá sàlùwàlà wọ́n fọ ọ̀tún lẹ́mẹ̀ta wọ́n fọ oṣù lẹ́mẹ̀ta láàbù ọ̀sùn eléyìí ni torí gasala ẹ̀ ló ti jẹ́ pé gbogbo àwọn tíra tó bá ti wọn tí wọ́n sọ fẹ́ eleyi ni pé wọ́n á fọ kullu wahidatin ala hida wọ́n á fọ kọ̀ọ̀kan wàá kó sì fọ́ tọ̀tún wàá fi tọ̀tún fọ́ tòsì. ẹnìkan sọ pé à ah, tí ò sí fomi ṣòfò ń bẹ̀ kò sí ń bẹ̀ torí tó bá wà ń bẹ̀ náà ọlọ́run ní kásá lọ́la. èrò kò yé torí ẹ kò sí fomi ṣòfò ń bẹ̀. wọ́n bẹ̀rẹ̀ àlùwàlá pẹ̀lú fífọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta náà sọ̀rọ̀ nípa àníyàn àníyàn. àmbùkátà rẹ̀ síwájú àlùwàlà àmbùkátà rẹ̀ síwájú ẹ̀ àmbùkátà rẹ̀ síwájú tẹ̀yẹ̀mù. eléyìí òun náà ni ti jumhurul fuqaha tí wọ́n sọ. ووافقهم في ذلك أبو حنيفة رحمه الله وإن ووافقهم أبو حنيفة رحمه, رحمه الله تعالى في التيمم خاصة Abu Hanifa ni bẹ́ẹ̀ ni ní tẹ̀yẹ̀mù àbúkátà ni àmọ́ ìwọ́gbọ́ wọlgọ́sọ fẹlẹ̀ nálàlùwà láti wẹ̀ àbúkátà ni. nínú ọdẹ wọn nítorí pé ìwẹ̀ àti àlùwà láti rí yẹn ìmára ni ìmára tó ní í ṣe pẹ̀lú gbígbédọ̀tí kù lára wàmákànnà ṣàlùhù kẹ̀dẹ́ fala yaftaqiru ila niyya nítorí àti jẹ́ pé à ń fi ń gbédọ̀ sí kù lára ní gbogbo ká sàníyàn wọ́n ní àtàwọn tó ń lọ tí bá sì gbọ̀nsẹ̀ tẹ bá tọ̀ tẹ̀ wọ́n sàníyàn fún ọ̀fẹ́ sábà wọ́n ní bẹ́ẹ̀ náà torí òní dàní ọ̀pọ̀ fẹ́ sálù àlà òní dàní ọ̀pọ̀ fẹ́ wẹ̀ ta ló sọ báyìí alimami abu hanifata rahimahullah wọ́n sì ní àlù àlà àti wẹ̀ عبادتان معقولتا المعنى ìjọsìn kan ní méjèèjì tó ṣe pé àmọ̀túmọ̀ wọn tó bá sàlù alá ní sọ àmọ̀túmọ̀ tó fi sàlù alá ọ̀fẹ́ fọ̀dọ̀ tí kú òní tó bá lọ ọ̀fẹ́ fọ̀dọ̀ tí kú òní ṣé ìdọ̀tí náà fọ́kù àbí ìbádà ìbádà tí ìdọ̀tí bá tún kù lára rẹ̀ àmọ́ ìbádà ni. àwọn jòhùn àwọn sọ pé lá ádà níyà nítorí pé ẹ̀sìn tá a mọ tún ma kí ló bàtà fi ṣe nǹkan mi bẹ̀ ńlálù àlá àti wẹ̀. akẹ́kọ̀ọ́ wa níṣẹ́ obìnrin parí nǹkan sùn wọn ò ní pé ibi tí ẹ̀jẹ̀ ti jáde ní kọlọ tábà kọfọ bẹ̀ nù àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ní gbogbo ara rẹ̀ ní kọ́fọ̀ kí ló tó fi fọ gbogbo ara rẹ̀ sẹ́yìn lè dáhùn rẹ̀ sórí rẹ̀ àti kánà rẹ̀ ní ẹ̀jẹ̀ ti jáde ní pékinni jànábàjá jáde lára rẹ nípa nípa ọlọ́wẹ̀ ṣé gbogbo ara rẹ jàǹdàbà ti jáde ní tó ń sọ pé ọ̀rọ̀ màá kó lẹ́sẹ̀ máàna àwọn ọmọ àmọ́ sẹ́mẹ́nà wọn àpààní. bẹ́ẹ̀ náà làlọ́ àlá yàtọ̀ sílẹ̀ yẹn ọwọ́ náà àdéhùn anábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọn ni nàmà a'malu bí binniyat kí gbogbo tí ò ní jẹ́ ń tó lálàáfíà àyàfi ká níyàn pẹ̀lú ẹ̀. a sì mọ̀ pé àlùwàlá amalu wàlúgúsùlù amalu kàmẹ́tẹ̀yẹ́múmú amalu gbogbo ẹsẹ̀ ni pẹ̀lú ìlọ́fà láfi dàníyà fún ìgbà wọn làwọn àdà àwọn àgbàbọ̀ sọ̀hìn ìtọ́dọ̀gba ni kọ́ dàníyà tó bọ́ sàlù alákàtọ́ dàníyà àbọ̀wẹ̀ tó dàníyà ó sera rẹ̀ nìyẹn o ọ̀kan lọ sera ni ẹsẹ̀ pé tó sera tẹ́lẹ̀ náà ládàá kí wọ́n fẹ́ gbà pé kí ni kí wọ́n sùn so àmọ́ dàníyà ni ó fi jẹ́ sìn tó bá jẹ́sìn ìgbà náà lọ́ọ́ gba aládá ǹjẹ́ tí lóye ìbá rí bẹ́ẹ̀ ìgbà wọn ládà níyàn náà rí àádà níyàn nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ìjọsìn nítorí wípé ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ìjọsìn ìlànìyàn tó ń jẹ́ àníyàn ìtọ́ àlọ́kàn rẹ ẹ sálọ alágbàgì ẹ sálọ aláṣekínní ẹ tọ́gbọ́n mọ̀ kọ́ sálọ alá ni ọmọ kọ́ sálọ alá ó sì mọ̀ kó lè lọ tábà náà ó sì mọ̀ pé o lè dá mi sórí mbẹ́ ó sì mọ̀ pé o lè dá mi nù ó sì mọ̀ pé o lè fọ́kàn kí kò tún gbé lẹ̀ fa sọ àmọ́ oníkọ̀ dàníyàn bọ́ fẹ́ bọ́ kọ̀ ọ̀rọ̀ kó ti mọ̀ mí ó ti mọ̀ tí màá ṣe kọ̀ sẹ́lẹ̀ innamal a'malu binniyah qul qul qul atu'allimuna Allaha bidinikum sẹ́yìn máa fi hàn náà ni ẹ̀sìn tẹ̀ ń ṣe sọ̀rọ̀ ọ̀mọ̀ntọ́ pamọ́ ọ̀mọ̀ntọ́ hàn ní ọmọ gbogbo ẹ̀ àlọ́ ọmọ̀ntọ́ ò ní ṣe pé tọ́ bá ti báwo ti ṣe ó sì ń kọ́ dàníyàn torí àyà náà tọ́ka sí pé má dàníyàn má dàníyàn báwo nítorí pé al-ibadatu la takunu ibadatan biduni niyya gbogbo ẹ̀sìn tó máa ti kò ní jẹ́sìn láì dàníyàn torí ọkàn lọ sí ibi tó ti fẹ́ kírun ọkà Allahu akbar ọlọ́run ti máa ń ta fẹ́ kíjàre à ó ń ṣe rẹ ọlọ́run mọ irun tẹ́lẹ̀ omi ti dànù tọpọn mi ságbọ̀n ọlọ́run mọ kí ọ̀dà níyà tòyìn ọ̀dà níyà láàbù jẹ́mìnà níyà inú ọkàn tìlá níyà gbé yẹn wí jáde ẹtọ́ bá wí jáde wọ́n ní kí ni ìdájọ́ rẹ̀ náà rí wọ́tẹ́lẹ́ fọ́bọ́ bẹ́ẹ̀ níyàtí bí dàá kẹ́ wí jáde lórí ahọ́n àdáadáa lẹ̀ yẹn gbọ́dọ̀ wí jáde lórí ahọ́n nàwọ́ ètò gbòdó sọ̀láṣì bóórì kí ni jẹ́ pé kí bí dàá ètò sáà mú ti wọ́n rìn sẹ́mi kéle yìí nìsín ìyẹn lè kọ̀mpóòzì lágbára tí èsì ti ń fẹ́ fa ṣe nàwó ètò wòdú wúrà irú náà wọn kọ́ yàrá ẹjọ́ yun wọn kọ̀kọ́ kọ́ kúkọ́ ni wọn náà wíwí kú wì lọ́kàn rẹ lédè Yorùbá rẹ lédè Ìgbò rẹ lédè Haúsá rẹ dání tó ṣe ìwọ ọ̀gbọ́dọ̀ gbọ́ kó wí ọ̀gbọ́dọ̀ jẹnu wíyẹ torí pé àníyẹ máa àlẹ́ nítorí onípinnu rẹ̀ nù ọkàn rẹ̀ ni. sani ẹ̀bá tí wàá di àwígbà hàn ó kó láti sọkàn kí ẹsẹ̀ tí wọ́n ní kó o sè nù torí ádà ní ẹ̀jẹ̀ náà. ẹ̀rì wọn ní Usman fọwọ́ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta wọn sọ pé kó sọ bísímìlá wọn sọ pé sọ bísímìlá tó túmọ̀ sí pé ànábì wọn sọ àlọ́ nínú àwọn olùmọ̀ ọ̀nbẹ nínú wọn ẹni sọ pé a nífẹ̀ẹ́ sí ká sọ bísímìlà mustahab at-tasmiyatu fi bidayati al-wudu'i mustahabba wọn là nífẹ̀ẹ́ sí eléyìí jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ irú rẹ̀ wá látọ̀dọ̀ imam ahmed rahimahullah ọ̀rọ̀ ẹlẹ́kejì wọn ni la ba'sa bi ha kò burúkú sọ kò burú ká sọ kìí ṣe mùsàhábà ó tún lẹ ju eléyìí lọ kò burú ká sọ àmọ́ tá a bá sílẹ̀ ọ̀dọ́gba eléyìí ni jumhur fuqaha inú wa sọ inú wa ni Abu Hanifa imam Malik imam Shafi'i àti Ahmad nínú riwaya ọ̀rọ̀ kẹta wọn ni at-tasmiyatu fi awwal al-wudu' wajiba ọ̀ràn yẹn ni. bọ́ọ̀ràn yẹn ni kò sọ bísímìlá ń bẹ̀rẹ̀ àlùwàlà eléyìí tún wá látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ imam ahmed rahimahulwa kí ló dé tẹ̀ fi sọ ipá sọ bísímìlá wọ́n wá nù àdéhìí látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ìpìlẹ̀ owó a lè liman lam yusammi isma allahi alayhi akhrajahu abu dawud wa tirmidhi. pé kò sí àlùwàlà fún gbogbo ẹni tí ọba darúkọ ọlọ́ọ̀ni ọbẹ̀rẹ̀ àlùwàlà. eléyìí ń fi hàn kìí ṣe wùjúbù fọ́fà ṣàrùpẹ́yẹ ti tẹ̀síníyà ike ká sọ bísímìláì gan májẹ̀mú. eléyìí ni ẹ̀rí ọ̀rọ̀ yẹn. ṣùgbọ́n ètò ọ̀sẹ̀ yìí àdéhùn yẹn tó bá gbọ́ fẹsẹ̀ rìn lẹ̀ ni kò bá lájà ṣùgbọ́n àdéhùn yẹn fẹsẹ̀ rìn lẹ̀ so oríṣiríṣi ọ̀rọ̀ wà nípa pé bọ̀ọ̀rìfù ni kọ́dà wọn ló tún di bọ̀ọ̀rìfù lọ lóríṣiríṣi ìmáàmù ahmed gan fúnra ara rẹ̀ ó ní láàyè sọ́ọ̀fù fi dáàdì kẹsẹ̀ pinnu kan tó fẹsẹ̀ rìn lò sí nípa afrika sọ bísímìlá ń bẹ̀rẹ̀ àlùwàlà tírẹ̀ náà láti sọ pé ẹ ẹ ṣe àmàdàkọ́ ọlọ́run tó bá jánábà nílé wẹ̀ jánábà fẹ́ máa sábàlá máa máa fún ọlọ́gbà. <laughs> torí di eléyìí ẹnìkan pé ta lè fi sọ́kàn á tó bá ti sọ́kàn kì í sọ̀rọ̀ tó nítorí di eléyìí kò sí ẹ̀rí kan tó mú wa àwọn olùmọ̀ yóò kú tọ́tọ́ pé ẹ́ lábá sísà ọkọ̀ ò ha pé kò burúkú awé àwọn ní wọ́n ní bísímìláì tẹ̀lé yẹn tá ní ká sùn níbẹ̀rẹ̀ yẹn.

ọlọ́mọdé ọlọ́mọdé awo ntí ọ̀dà torí pé bísímìláì ni ọ̀dà ọ̀dà àmọ́ tí wọ́n bá ti lé wí láì tí ọ̀dà ó ti sọ di ntí ọ̀dà ó ti sọ bísímìláì ní àṣẹ tán ṣe ilé ìjẹ́bù ti ṣe jẹ́mẹ̀ ọ̀dà tabatiri ní ìsìnké kìí ṣe má jẹ kìí ṣe sọ ọ̀ràn èmi wá fẹ́ sọ bísímìláì sí ká lọ́dà ẹ̀sìn ni àbí ká káwé lọ́dà o káwé lọ́dà o nítorí pé ẹ̀sìn ló fẹ́ ṣe gbọ́dọ̀ láti ra wí bisimilahi rahman rahim bisimilahi wahda bisimilahi ladi la ilaha illa hu àbí bisimilahi bisimilahi kẹ́ bó ṣe máa wí tó bá fẹ́ jẹun kẹ́ bó ṣe wí tó bá gun mọ́tò kẹ́ bó ṣe wí tó bá fẹ́ bọ́ bàtà rẹ̀ bisimilahi. ثاني كمان بسم الله الرحمن الرحيم سوي <laughs> بسم الله قالت إلى إيه دور سوى أفار زمان سوى الرحمن الرحيم صدق إيه قصراني بسم الله لن يرى ثم تمضمض عثمان رضي الله عنه طيّن طيّن أها Usman ọlọ́kọ̀ọ́ lẹ̀ mẹ́ta níbẹ̀ rẹ̀ àlọ́ àlá ṣé Usman ọ̀sọ̀ tẹ́lẹ̀ náà wọ́n sùn torí al-aslu adamu náà ìpìlẹ̀ ni pé kí wọ́n sùn wà ilà làdókè tètè wọn kó sùn wọn sọ fún wa àmọ́ sọ fún wa fa ah, láti pé kó sùn sẹ́yìn mẹ́tọ́ fà torí ẹni tó bá sùn tọba jì òun gbọ́dọ̀ kọ́wọ́ rẹ̀ kó tó kọ́wọ́ bọnú ìgbà tọ ìwọ ọwọ́ sáré pọ ọwọ́ ti bẹ̀rẹ̀ àlùwàlá eléyìí fi hàn wá pé kákọ́kọ́ fọwọ́ níbẹ̀rẹ̀ àlùwàlá sunna ni tànàbí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ṣùgbọ́n tó bá sùn tó ń bá jí ń kọ́. من نومه فلا يغمس يده في الإناء أبي في إناء حتى يغسلها ثلاثا فإنه لا يدري أين باتت يده ذلك أي يباجي لا تجون ريو كفور rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó tó ìbọnú gbọ́ mi torí pé kọ̀ mọ́ eléyìí mú àmọ̀ yìí pé ẹni tó bá sùn tó jí ìgbà tó jí yìí tó wọn bá fọwọ́ bá gbọ́ ìgbà yọ fọwọ́ rẹ̀ lẹ́mẹ̀lẹ́ mẹ́mẹ́ta. tọ́ ẹni tó sùn tó jí tó máa fẹ́ sálọ̀ ọ̀la ẹ̀mẹ́lẹ́ oní ọ̀fọwọ́ nù. عبادتان من جنس فهو فهو انككنان ولم تكن إحداهما تفعل على سبيل القضاء أقول تجبسي أتكوك المال دخلت إحداهما في الأخرى غالبا ما لم تكن كفارة أقصى هو نيكج نتيجة كفارات تبقى تبقى متى وتتو بس pẹ̀lú àníyàn pé eléyìí àti eléyìí máa ń ṣètò lè bára dáadáa méjì. tí gbogbo ẹni tó bá ti wá di lójú oorun náà ní ọ̀fọ̀ ọwọ́ rẹ̀ ni èèyàn tó sùn lọ́sàn-án tó sùn lálẹ́ tí gbogbo wọn náà wọ́n fọwọ́ fún tó fọwọ́ bọnú gbá náà bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí wò ìdọ́sẹ̀ ọ̀ àhádùkùn mi náà omi yìí wọ́n falà sí náà omi yìí pé tó bá di lójú oorun rẹ̀. wọ́n lẹ́ẹ̀kí ni lọ́dọ̀ Imam Ahmad rahimahullah ni a ah, tó bá jí látọjú oorun tó fòrò sùn yàtọ̀ sí oorun tó sùn lọ́sàn-án tòládìí ti sọ ìpè fún iná wòlé ayédèrí ẹ̀yìnà bá tẹ̀sí ẹ̀dọ̀ ọmọ polówó òun sùn mọ́jú. síbẹ̀ tí màá nínú hadithi tàwẹ̀ ìpè láàfin yàrá lè má lámì ò bá yí ti níyà yorùbá yé ti níyà àbí òye yorùbá yé ti yorùbá yé ti níyà tí ó sùn pẹ̀lú àníyàn nínú lẹ́yìnlì látò ẹ̀yìn náà bá tẹ́ ń bọ̀ lọ́wọ́ rẹ̀ sùn lórúkọ mọ̀ ẹ̀yìn sì mọ̀ pé bá tẹ́ iná ló ní bá tẹ́ torí pé bọ̀ lọ́wọ́ sùn lóru òun ló ní orí palára àdájọ́ yìí torí pé òun òun ní máa gùn òun òun wọn máa sọ̀rọ̀ ọ̀lẹ̀ sùn sọ́n. oru ọ̀hún ló súnmọ́ kódé kọ́kọ́ wọ́bọ̀ bí ẹ̀gbin láì jẹ́ kọ́ mọ̀ àmọ́ ni torí pé ọmọ ọ̀gbìn ọ̀rẹ́ ọ̀tọ̀ bẹ́ẹ̀ at any time àbẹ́ bẹ́ẹ̀ tó nítorí ìdè eléyìí wọn ló dínà. ha nítorí pàtó ìmáàmù àti sọ pé bá a tà sí káàtó àti sọ pé òru òun náà balẹ̀ torí bá a tà torí tí wọn bá sọ pé fa innahu la yadri ayna namat yaduhu ọkàrí ọ̀sán àtò àmọ́ ayna batat yaduhu òru amẹ́rẹ́ kan sọ pé là àtòrú àtọ̀sán ni àjẹmà torí pé lè kharaja makhraja ọ̀rọ̀ àlè ọjọ́ àdé ń jáde pé bóòmù làwọn èèyàn máa ń pọ̀ jù kò túmọ̀ sí pé tó bá sùn lọ́sàn-án náà gbájọ́ ọ̀kárí ẹ̀ sẹ́wọ̀n kó tún náà nù <laughs> torí ti ilé ọba sùn فإنه لا يدري أين باتت يده في أي ما بتوع المرأة نعم في أمامه ọ̀là tí ìran sọ rẹ̀ lókun tó ń so mọ́ bẹ́ẹ̀dì tí èèyàn lè ní àṣọra ti bẹ́ẹ̀ náà lọ́wọ́ òun sùn sílẹ̀ ma. ó bẹ̀rẹ̀ ní wọ́n lọ́ọ́ àyè torí àkọ́wọ́ fún wa. àwọn kan náà tó máa fi súnà nàbì àti àtúnlá sí yẹ̀yẹ́ bàtà kàdídì hàn ìpè ẹ ìdọ̀tí kọba ahadukum min nawmi fala yadkhil yadahu fi ina'in hatta yaghsilaha thalathan fa innahu la yadri ayna batat yaduhu sukọ̀ ma fi tọ́wọ́ sọ náà ọ̀rọ̀ àmà àná fa adri ayna batat yadi èmi ma fi tọ́ wọn sùn tọ́ gbogbo. ó sì sùn lẹ́yìn rẹ̀ akérèmọ kò mọ wá ọwọ́ rẹ̀ ọwọ́ nù hó ìgbẹ́ ọwọ́ rẹ̀ ọwọ́ nù hó ń jáde ó dé nígbà wọn bá fi súnà sọ̀rọ̀ wá o nígbà súnà fẹ́ ìnáwó láyé dírí ọmọ ibi tọwọ rẹ sùn gbàtà àti ma ibi tọwọ wá sùn àfi ká gbọ́ ká ti tẹ̀lé sọmọ tẹmọ ọmọ lẹ́yìn rẹ inú ọmọ lọbí ọmọ àbọ̀hán inú wọn yọnu wọn yọnu yíyọnu òun náà ní ọkọmi sẹ́nu kọ gbó sukusuku bá tu jáde tó bá tọwọ́ sí i tọkọ máa ka gbónú tó gbogbo àmọ́ tí wọ́n pè ní yíyọnu tó bá ti fomi sẹ́nu tó sùgbó sùkùsùkù tó tù kò ti pa á. tọ́ wọ́tẹ̀ǹṣọ́k bẹ́ẹ̀ ànábìsọ̀lá àtẹ́là tó fa omi sí mu wọ́tẹ̀ǹzára wọ́n tún fẹ́ jáde òsùnmọ́ àti bẹ́ẹ̀ ṣùgbọ́n rí wọn sọ kọ́ yọnu lẹ́ẹ̀mẹ́ta wọn sọ ikú ọkọ mi símú lẹ́ẹ̀mẹ́ta wọn sọ kọ́ fẹ̀ jáde lẹ́ẹ̀mẹ́ta gẹ́gẹ́ bá ti sọ kọ́ ọwọ́ lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́ta nítorí pé al-ilmu bihi yughni an takrarihi nígbà tá a ti máa kò tó káta ká máa ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta sẹ́mẹ̀kọ́ ló ti pọ̀ nílọ́fà ni òfin wí ma. wọ́n ìlà kò sí mọ́ṣúkìlà olùkọ́ lẹ́mẹ̀ta kọ̀yọ̀nù lẹ́mẹ̀ta kófínú lẹ́ẹ̀kan òtùlùfọ́ lẹ́mẹ̀ta kọ̀ọ̀fọ́nù lẹ́ẹ̀mejì kófínú lẹ́ẹ̀kan òtùlùfọ́ gbogbo ẹ̀ lẹ́mẹ̀ta mẹ́ta kò sí mùsùlùmí olùkọ́ àti ìṣòro wà lùsùlùmí náà dé kó fẹsẹ̀ nílẹ̀ ó sàlùwàlá lẹ́ẹ̀kọ̀ọ̀kan rí ó sàlùwàlá lẹ́ẹ̀mẹta mẹ́ta ó sì tún sàlùwàlá ọkọ̀ bòmí òun náà ní ká máa ṣe gbogbo ẹlẹ́mìlélò lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta. tọ́ alimọ̀gbọ́mọ́tò wàlẹ̀sẹ̀ńṣọ́ọ̀kù wàlẹ̀sẹ̀ńṣọ́ọ̀kù àti mọ̀ pé ká fọwọ́ méjèèjì níbẹ̀rẹ̀ àlọ́ àlá tó nà ìyé sọ̀rọ̀ àyàn káwá yọnu ńkọ́ tó tún náà ká fimú ká fẹ́ jáde ilé màlìkì. سنة سنة تهوي أو مالكية أتي حنفية أتي ما شافعية أتي إمام أحمد إنه رواية شكون إمام أحمد رحمه الله إنه رواية منه أما تقول المضمضة سنة والاستنشاق واجب مضمضة سنة أما الاستنشاق يعني واجب لماذا؟ wọ́n nítorí pé المضمضة وردت وردت فعلا لا قولا بخلاف الاستنشاق فقد ورد فعلا وقولا wọ́n yí yọnu ọwọ́ abánabi yọnu àmọ́ kọ̀kọ́ alásèká yọnu àmọ́ fífẹ́ mú ọwọ́ ikú ànábi máa ń fi mú ó sì tún pa wá wà ìdá àtàwọn bá àtàfẹ́ sẹ́ńṣọ́. فاستنشق أمر والأمر للوجوب نبومي وبالغ في الاستنشاق إلا أن تكون صائما في مضبع طبعا في مضبع تدرك أمي و يعني يبدأ يقول هو ولا تجعله صعودا وغضب wàá fi mú di pé omi ọ̀hún agbamú rẹ bọ́tọ́ náà fún eléyìí sùúrù tùnú má ti rẹ létí. pọ̀n sí mu lọ́ba eléyìí túmọ̀ sí pọ́nra yẹn ni lọ́dọ̀ ìmáàmù Ahmed wọ́n á ní wọ́n tún ní ìwà ara mi wọ́n á ní méjèèjì fún ara yẹn ni àti ká yọnu àti ká fi mú wọ́n lọ́ra yẹn méjèèjì lé wọ́n nítorí pọ́nra wọn bá sọ pé fáwọn ṣe lówó wojú ọkọ ẹ̀fọ́ ojú yín wàlúwàjú solo bihil muwajaha níta ń pè lójú náà ni tó ṣe pé a máa fi ríyàn ẹ sì mọ̀ pé fèsì wa yìí à ń fi ríyàn ẹyinjú wa ń bẹ imú wa ń bẹ ẹnu wa ń bẹ fa wọn <laughs> nígbà tó lọ síbi ká fọ ojú àjẹpẹ fọnù náà wọ bẹ fíìmù náà wọ bẹ fa ọ̀dà tó jẹ bẹ kí ló dé tó pé fọnù ẹyin ojú òfin wọ àbí fọnù ẹyin ojú wọ bẹ. tó eléyàn déètì àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ kejì ìgbà tí fọnú ẹyin jù òtí wọlé ó túmọ̀ sí pé èyí tó wà lóde wọn ní ẹ̀fọ́ ẹ ti mọ̀ kó de mú ọ yàtọ̀ sí inú òdi ẹnu ọ yàtọ̀ sí inú ẹnu torí di afọ òdi ojú òdi ẹmu òdi ẹnu òpin ká fọnú rẹ̀ wọ́n iná ọ̀yẹ́ ká fọnú ojú ẹsẹ fèsì mẹ ẹtọ kan balẹ̀ sí ní pé súnà wọn ti àbò lẹsẹ wọn fẹ́ fèsì anabi sọlọ àṣìlẹ ọsàlù aláríjọ kan láì jẹ́ kó wọn yọnu wọn ọsàlù aláríjọ kan láì jẹ́ kó wọn fi mú a sì ti mọ yìí pé àdẹyìmúmọtò dẹlẹ lójú kátẹpẹlẹ má ti ṣe nǹkan gbogbo gbà ẹrí pọ́nrán yẹn ni anabi ọsàlù alárí láì fi mú ọsàlù alárí láì yọnu ẹsẹ ń sọ pé kì í sọ̀rọ̀ àná àwọn náà tún kéèyàn máa máa filẹ̀ tó yé wa àtọ́ pé kéèyàn máa máa filẹ̀ nítorí pé ọwá nínú àwọn àdìsí anábì sallallahu alaihi wasallam níbi táwọn anábì sallallahu alaihi wasallam ń sọ pé ẹni tó bá sàlùwàlá tó bá bọ́jú rẹ̀ tó sì fọ apá rẹ̀ tó sì fọ ẹsẹ̀ rẹ̀ tó parí rẹ̀ ó ti sàlùwàlá tó ti kọ́nà òní gbà láìsí wọn sì sọ pé ká yọnu wọn sọ pé ká fi mú bẹ́ẹ̀ torí àtìmọ̀pá anábì sallallahu alaihi wasallam la yu'akhiru wọn yìí lọ àlàyé lára sígbà táwọn yẹn bá ń bùkátà rẹ̀. ọlọ́run àná tuntun ọ̀nà àkọ́rá ni yára ẹlẹ́dí náà mú ẹ̀dá kún tó من الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين ولا ذكر للمضمضة ولا للاستنشاق ولا للاستنثار سيلي في عاقك يصنع ينبغي ṣùgbọ́n tá a bá rẹ̀ tó pè lọ́rọ̀ yẹn àwọn àníbẹ̀ wulẹ̀ ká máa lura wa o a ti mọ̀ pé àwọn ẹni tó ń pè lọ́rọ̀ yẹn àwọn náà ni mọ̀tàmùsà wọn lẹ́rìí táwọn náà dì mọ́. àmọ́ alẹ́sìnṣọ́ bákan náà mọ̀bọ̀ ó ti ṣe kọ́jọ́ pé omi kan ẹ̀kún ọ̀kan lóògùn ló fi yọnu lẹ́ẹ̀mẹ́ta tó o bá fi ẹ̀kún ọ̀kan yọnu lẹ́ẹ̀mẹ́ta eléyìí fi hẹ́n ibi tó ń pè mọ́bọ́mọ́bọ̀ tó bá ti fomi sẹ́nu tó gbó sùkùsùkù tó tú dànù ó ti pé àbí òye wa torí bóòlù ti fẹ́ bu ẹ̀kún ọkàn bí ọmọ lẹ́ẹ̀mẹ́ta tó ti fẹ́ fi ọmọ ká àfáfẹ́ láti máa fi bu ẹni tó mi ò ní dànù torí ẹ̀ tó bá ti bomi ó tún ṣe kejì ó tún ṣe tọ bẹ́ẹ̀ náà ni fífi mu omi ẹ̀kún ọkàn ó lè fi mu lẹ́ẹ̀mẹ́ta tó bá ti fínlá kọ̀kọ́ wàá fẹ́ dànù tó bá ti fínlá kejì wàá fẹ́ dànù tó bá ti fínlá kẹta wàá fẹ́ dànù. ó sì lè fẹ́ fún ọ̀kan kó o fi yọnu kó o sì fi fínú kó o tún yọnu kó o tún fínú kó o tún yọnu kó o tún fínú. gbogbo wa nu sunna. tọ́ tí tí yẹn bá wá fẹ́ fẹ́ jáde ó ní ọ̀nà kan pàtó tí yẹn gbọ́dọ̀ gbé gbà tí yẹn fi jẹ́ pé yẹn fẹ́ jáde bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àwọn fuqaha ní àwọn màlìkíyà wọ́n ní wàá fẹ́ jáde lẹ́ni tó fi ìka àtàǹpàkò àti tìfábẹ̀lá di mú ẹ̀ mú bí ìgbà tó fẹ́ kan kù failure to do that ó túmọ̀ sí kò tí ì fẹ́ jáde torí ẹ̀ ò ní gbalada kó ṣe ṣẹ̀ńtà ọlọ gbọ́dọ̀ ṣe bí ìgbà tó fẹ́ kan kù ni kí ẹ jẹ máa tí òtún kásà fẹ́ jáde ọkàn. Hmm. torí àtọ́nù fún wa ọmọ èèyàn á ọlọ́ọ̀kan lé o ọlọ́ọ̀kan yẹn lé o torí ní sọ bá pa omi sí mú nígbà tó pa sí mú ọwá ọkàn fi orí rẹ sọ́tún ìgbé kọ́ bá ara rẹ̀ dà sọ̀ bí ìgbà tẹ́ran kó ń fọn kún ọmọ ìlà àti lágbàdo ọ̀gbádùn nítorí pé súnà ọlọ́ọ̀ni ipò omi èèyàn tí ọba fọn kún ọ̀kan ní fi orí dánù pé kíkọ́ bọ́tọ̀ tòun túmọ̀ sí pé ńgbà tó bá fẹ́ fẹ́ ó lè jẹ́ kó ọkọ wọn náà ti àmọ́ kó má jẹ́ bí ẹni tó fẹ́ fan tó bá sá ti fẹ́ jáde ó ti tó èyí táwọn sọ kó gbọ́dọ̀ jẹ́ bí ẹni tó fẹ́ fan fún òkè sọ̀ràn yẹn. ibi tá a dúró sí ní lónìí nínú adéfẹ́ Uthman radiyallahu anhu ọlọ́kọ́ràn àlọ́ kò fún wa ní àgbọ̀ yìí nínú ẹ̀sìn wa ọ̀ràn àlọ́ nígbà tí màá fi ń tà ń gbọ́ yìí ṣiṣẹ́ subhanahu أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Number one. Ìgbà tí a fẹ́ rẹ̀, so ìwádìí tẹ̀ wọ́n látọ̀ lórí bá máa ń pàdé, ó tóbi méjì sí mẹ́ta alhamdulilayi tí ọ̀rọ̀ orísun méjì mẹ́ta tọ́ba wa látọ̀dọ̀ olùmọ̀kan gẹ́gẹ́ bíi taari àpèjúwe kékeré láti ọ̀dọ̀ imam tí a rí pé ọ̀kan pàkan rẹ kí ẹbí ti ṣe wà náà lọ́kùnrin hàn bí ìtọ́pẹ́ yọ pa ètò síwájú rẹ rárá ẹni tí tẹ̀síríkù tó wá ń pa àkùránì yẹn lórí ọ̀rọ̀ àwọn èèyàn lórí èèyàn làwọn eléyìí ọ̀rọ̀ wọn èso òfin àgbọ́yé wọn nínú òfin ni so lónìí nítorí wọn hàn sí ni lọ́la nǹkan mi lè hàn sí torí rẹ̀ wọ́n sọ pé náà fẹ́ wọlé ọ̀nà sọ gbogbo ẹ̀ mọ́ muhkamati gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ tó sùn aqwalun muhkamat ọ̀kan pàkan rẹ̀ pàápàá Imam Ahmad tó bá gbé Imam Shafi'i náà ti sọ fún igbó ní kóòlù kan qadim kóòlù kan jadid nínú fatawa lọ́dọ̀ àwọn Shafi'iyya kọ́wọ́ الشافعي الجديد إن وانا في فتاوى أيعفيننا عن مسائل خاصة تسكونا في قول القديم في فتاوى الإمام النووي سلا يرفون لأنه ترى مجموع أيضا قال فاليو الفتوى فيها بالقول القديم بطيروها مع أحمد أبدا أو كان يقبعها على أبدا انتو لكي نوفع لا نوفع لا أقبعها من ما في إمام أحمد يتفقه واني أجوك لنا فقهاء المحدثين محدث أقبعيتني وقعديتني ما صور بطاق صحيح في فقين ترتي حديث يا ما في كيو كارو يا ما في كيو torí ẹ̀sìn máa ń sọ abdulkọ́ ló ti kọ síra kan nípa al-a'immatu thalatha Abu Hanifa Malik Shafi'i kò fi ahmed síbẹ̀ torí ọ̀ka fún kọ̀ọ̀kan ọ̀ka fún ọ̀kan nínú àwọn fuqaha al-muhaddithin Imam Ahmad náà wà riwaya yàtọ̀ pọ̀ subhanallah náà mo sọ pé rákòjú kéke nínú mọ́sálà kan ó lè lọ́rọ̀ torí ti mẹ́jọ mẹ́wàá torí tó bá yá di ti kan yóò rọ̀rọ̀ tó dọ́gba pẹ̀lú ẹ̀ tó bá kó bá di tìmí nu mọ́sálà ìkànnì ó tún sọ̀rọ̀ tó tún dọ́gba pẹ̀lú àdìsí yẹn tó bá gbọ́ pé sàábì kan tún sọ̀rọ̀ pé ó tún sọ ìdókú dọ́ọ̀lù pé sàábì àbí kan tó di ní mẹjọ rọ̀ lọ́pọ̀. nǹkan tá a kan níbi láti mà ní pé èwo ni mazhabu gan lọ́dọ̀ àwọn Hanabila sọ̀rọ̀ bá ti pé méjì mẹ́ta èwo ni mazhabu so ibi tá a ti lè máa wà kíra kan wọn pè ní al-insaf al-insaf lil-Mardawi ẹ̀lẹ́nsọ́ọ̀fù lè mọ̀dáwí ọlọ́bí ìdí méjìlá sí mẹ́ńlá so òun wà specialize ní láti sọ fún ọ pé wọ́n ní mẹ́ta yọ sọ gbogbo ọ̀rọ̀ tó wà lọ́wọ́ àti wọ́n ní mẹ́ta àbò kàdà wọ́n fà á ìlú mi náà nàdà kàdà ṣe sẹ́tù ń ṣe nù so wàá hà sọ́dọ̀ tó bá ti di tó bá yẹ kọ́rọ̀ tẹ́ wà ní kò sínú àwọn sílàtà ẹjọ́ tó ti pẹ́ pẹ́ pẹ́ kí mọ̀ dáwé tó kọ sílàtà ẹ̀ tó ẹ pé ẹ̀yìn tiẹ̀ ni awọ àwọn tíra mi gẹ́gẹ́ bí kẹsàkó kìnà kẹsàkó kìnà ìgbà yẹn lórí fótó wáyé òun tún sàlàyé fún wa òun ni mọ̀tà bí tó wà á lò náà má lè kú sí wọn. tí a bá ti mọ ẹ̀kọ́ wọn kọ́ ọ̀gbọ́n náà bọ̀.

gábí àfa èkó gábí àfọ bíbí ẹ máa sọ pé ìdí wúsùn yẹn mẹ tó túmọ̀ sí pé òjíṣẹ́ so ẹnìbọ̀dé lè jẹ́ pé àwọn náà òjíṣẹ́ kan làwọn náà so àwọn náà lè ní ìmọ̀ kọ̀kọ̀. alhamdulilayi ti fèsì rẹ nínú tíra wa al-ihtisab bil-aziz al-qawi في الرد على من ادعى التوصل إلى شيء من علم الغيب بالحساب الفلكي. ترى صيفي ilà mẹnẹrìtọ́bọ̀ mi rọ̀sọ́ọ̀lì fáànàbí ló ti tán òjíṣẹ́ ó ti tàn òjíṣẹ́ sí lẹ́yìn fáànà ló ti ṣe kéèké fáànàbí bá ti tán òjíṣẹ́ ti tán mi ń bá bẹ̀ ní àwòlá àbí ẹ̀yẹ wa fáànàbí bá ti tán òjíṣẹ́ ti tán mi ń bá bẹ̀ ní àwòlá ẹ̀sìn má gbàgbé báwo kò máa ní àwọn ẹni tán lóye tó rí wọn pé ní bá sọ̀rọ̀ ta ìṣẹ́ntì ọ̀gbọ́n àti ọ̀mọ́ ti ń ṣe kíkà ní báwo kò máa ní tukutu. bí ليوافق هواه torí kó lè bá a dọ́gba pẹ̀lú fẹ́nu rẹ̀ ẹbí òye wa nítorí pé an-nubuwwa a'ammu min ar-risala wa nafyu al-a'am yastalzimu nafya al-akhass lálà. bàtà náà sọ pé ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khatama an-nabiyyin. al-imam ibn kathir rahimahullahu ta'ala wọn lè yẹ ìfihàn ipò ti tán pátápátá kò sí òjíṣẹ́ mọ́ kò sí ànábì mọ́ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nítorí pé àti jẹ́ ànábì ọ̀rọ̀ ọ̀rùn ju àti jẹ́ òjíṣẹ́ lọ náà làwọn ànábì ti pọ̀ ju àwọn òjíṣẹ́ lọ táwọn ànábì bá ti tán àwọn òjíṣẹ́ ti tán àbí wọn ti tán tí èyí tí ò ṣòro tó bá ti tán tí èyí tó ṣòro jùlọ ò ti tán. lẹ́yìn náà kí ni jó jíṣẹ́ kí ni jó jíṣẹ́ tẹ́tẹ́rú kankan jókòó wọn kàn kọ́ ní táwọn èèyàn létí lodò jíṣẹ́ ta ni pé kí ni náà tí wọ́n á débẹ̀ àjẹkù òjíṣẹ́ làbọ́kà náà fa fa ọmọ àjẹkù jíṣẹ́ Usman àjẹkù jíṣẹ́ wàlàkín àwọn ọmọ ti ní báyìí sẹ́ńtọ́ ọ̀rẹ́ sẹ́ ta lọ́rọ̀ ọ̀rẹ́ sẹ́. ọlọ́run ọ̀rọ̀ ànàbì sallallahu alaihi wasallam ló sẹ́ńjọ́ òjíṣẹ́ bàtà lọ́rẹ̀ mẹ̀lẹ́kà ọlọ́run á sí pé wò ẹ̀yin náà sọ ma pípẹ́ wọ́n ń jẹ́ ìyẹn ní kó gun orí ọ̀ká kó gun orí ìwọ́n ti pè é rè é kó ẹ wá fi àbọ̀mù kan sí yóò di nǹkan báyìí sá ó jíṣẹ́ babaláwo wò ń jẹ́ ẹ̀jẹ̀ ló ti lẹ́yìn náà àwọn nǹkan àwọn nǹkan níwà tó yẹ wọ́n ti ọ̀wọ́ ti káwọn èèyàn máa dà wọ́n rò pé wa wọn ọ̀wọ́ ti kàn dà wọ́n kò síbi náà fẹ́ sọ ọ́rù rẹ̀ tábí òní gbò wọn náà àrẹ tó kò sì sí wàhálà ẹni tó bá rò mọ́ tó pamọ́ kò sí wàhálà ẹbí léèrè bàbá ẹ dákun ẹ̀rọ mélòó níbi orí yín báyìí sẹ́yìn pamọ́ kọ̀ pamọ́ irun orí rẹ̀ ọ̀sẹ̀ wa pamọ́ sọ́yìn rẹ̀ wọn alẹ́ ní ní ha ní wọn pé béèrè kékeré báyìí lọ fẹ́ béèrè tó burú ẹ̀kọ́ tó yé ìgbà tó jáde nílé tó padà délé ó bí ìyàwó rẹ̀ pété alọ́wọ́ òun wálé a alọ́wọ́ wálé báwo wọ́n tó ọmọ tó pamọ́ sá ẹ kọ́ ọmọ bá a lágbájá lágbájá lọ wálé wọ́n ti béèrè pé báyìí báyìí báyìí báyìí ọ yẹ kọ́ ọmọ àbí ọ yẹ kọ́ ọmọ a nísìnyí sọ pé òun tó pamọ́ fa fa wọ́n sọ pé òkè sẹ́jú kan ti sìn kí ló máa ṣẹlẹ̀ ọbẹ̀ rẹ̀ sí ni ronú ó ní ọ̀pọ̀ tí ọ̀pọ̀ ọ̀pọ̀ tí láàrin ìṣẹ́jú kan ọ̀ pọ̀ létí ẹ̀ mà tó máa pọ̀ létí. ẹgbẹ́ yà ti ẹgbẹ́ rọ lásán kankan sẹ́ra wọn jẹ pé inú tí ó ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan tẹ̀ rí ni. jẹ́ bó ṣe jẹ́ náà àríkù. kọtọ nígbà tó ti jẹ́ gbajúgbajà yẹn ó túmọ̀ sí pé tí wọ́n bá ṣe ẹlòmíràn ṣe alhamdulilayi wọ́n ò lè tọ́ ètò mọ̀ bá wọn ṣe torí pọ́lọ́ ni wọ́n ti ara wọn على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان نعم àwọn ta ló ń ṣe yẹn. àwọn bàbá tó wà ní mọ́sálásí. ṣé ìyẹn ìyẹn ti kúrò ẹ sì rí túnṣe ẹ gbìyànjú láti túnṣe tó kí wọ́n má jẹ́ pé wọn àwọn èèyàn kan wọ́n mọ̀ pàdánù wọn nítorí pé kó yé wa lábẹ́ òfin Islam yàní òfin ló lórí pa Isi bàbá bàbá kan torí bá bàbá kan tí ó bá wà wá dáa kótó pé òfin ọ̀fọ̀ ọmọ jíjẹ́ bàbá rẹ̀ ni irú eléyìí nìsín yẹ gbọ́dọ̀ àlùkébìlà ìyẹn fagídí fẹ́ẹ̀sì èyí ti sọ pé ní táà ṣe láti òwò ẹnìkan sọ fún wa lónìí ó gbé lẹ́yìn ìrọ̀ lásán ọlọ́run ti ara dọ̀rùn mọ́ tí ìyẹn wọn fi gbogbo ọjà yẹ kí òun tí ò sí nínú àkáǹtì àtọ́mọ́ àyìn tí báwọn ti fẹ́ sínú tó sì hàn sẹ́yìn dájú sáká pébi tí wọ́n fẹ́ kíláàsì yẹn máa kọjú sí nkéṣà àlùkébìlà ẹ fi yé wọn ni pé ẹ̀yin ò ní kírun kò burúkú ẹ dá mọ́sálásí mi lẹ́nu tó sí bẹ́ẹ̀ tí mọ́sálásí mi ọ̀gá sí ń tó sí dá mọ́sálásí mi lẹ́nu tó sí bẹ́ẹ̀ sẹ́yìn ọmọ dojú kọ àkùrọ̀ ẹ̀ sì fi àwọn èèyàn dìtẹ̀ fẹ́ kó bẹ́ẹ̀ kò sí ń tó burú bẹ́ẹ̀ náà Inshallah àlàyé ń géèmù irú géèmù wò oríṣiríṣi géèmù. wọ́n ní bíi lúdò bíi ẹ́ video game, kankan. ó gbogbo ẹ̀ bẹ́ẹ̀ nù abẹ́ ọ̀nbẹ́ nù erékeré nítorí pé ọ̀nbẹ́ nù kan tó ti jẹ́ pé wọ́n bá pè yẹn jẹ́ tí ó jẹ́ pé tí kí wọ́n á sàkáǹtì rẹ̀ láyé bí gan-an èèyàn ní máa ń tó òun ṣiṣẹ́ àbí kí náà wà bẹ́ẹ̀ bí kárẹ̀ nìkan nìkan sì bọ́ ọkàn jẹ́ lọ tí bá gbá lódò nísìnyí ẹnìkan ń wìn bí sẹ́ ń wìn ní ọ̀nà dunu bí wọ́n mọ̀ pé èmi hà máa sọ fún ẹ oúnjẹ ó sì máa ní èmi náà fi hàn so wọ́n sì tún jẹ wọ́n jẹ wọ́n jẹ sẹ́wọ̀n pé tó bá dé lórí mọ́ọ̀rù òun sùn gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ lọ erékeré ètò ẹ̀ka sọ àsìkò wa lẹ́yìn náà eré ọ̀múnmá ni kì í ṣe ń tó bófin mu torí ń bẹ náà muharramat gẹ́gẹ́ bí ayò ayò tí wọ́n máa ń ta yẹn bákan náà eré tí wọ́n máa ń ṣe lóṣèlú tí wọ́n fi bọ́ọ̀lù sí wọ́n máa yí àwọn kàkà bí èrè kan fẹ́ kọ́ bọ́ọ̀lù lé wọ́n máa gba ilé wọ́n máa gba ilé wọ́n máa gba ẹ̀rì kí sọ́wọ́n tó mọ́ máa ń pè ọ́ ah, <laughs> tí mo fi mí lẹ́nu sí bíkọ́ sọ́wọ́n pè ń gbà ayé àwọn sọ́lá yóò tún múra sí i nínú ìtàwọn agbádùn ọmọ ẹ tó yọ ọmọ wò pé ẹ kí ni ah mo mi nìjẹ kẹ́ni kọ́ pa ńlá yìí kí ni kàkàkàkà àbí wọn bàbá bàbá aláì ní sẹ́ka máa di wọ́n gbé ọkọ̀ kadoko ẹ ẹ̀rọ ta ẹ̀rọ ta ẹ̀rọ kò bí mẹ́ta ẹ̀rọ kò dàpọ̀ náà kàlà fọ́ọ̀rì gbogbo ẹ̀ńbẹ́ nù kẹtọ́ lọ́wọ́ bọ̀ fẹ́ ìranù ìrégbè tí ò ní túmọ̀ lọ́wọ́ àti sẹ́gbẹ́ àbí bóòlù gbogbo jágbàjágbà yẹn gbogbo ẹ̀rọ àná àdúrà ìfọ́n kó káàtì kalẹ̀ wọ́n máa ta ẹnìkan ló ní ká ẹnìkan ló ní kíní kan wọ́n máa kó dàálẹ̀ náà gbogbo eléyẹn bẹ́ẹ̀ nù rà nù ẹ̀ kí mùsùlùmí ojú nà sí ẹlòmíì ọkọ̀ afáàtìà ẹ̀rú ẹ̀kọ́ ó sì ń ta yòó nígbà tí wọ́n á ní kó ké fáàtìà nísìn yọ ìgbé tán aláforí lọ́lọ́ aláforí lọ́lọ́ bẹ́ẹ̀ni àmọ́ ẹ̀kọ́ ọmọ ń pẹ ẹsẹ rẹ náà àríkùsọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ayò wà tó dáa tó dáa bí kéèyàn ṣe competition ìpè ká wúwo láàrin oṣù kan ẹni tó bá há jù nínú Al-Qur'an ṣé ọgbà ten thousand naira láàrin oṣù kan ilé ìbẹ́nu ayò tó dáa táwọn èèyàn máa ń sèyìn. ìdè ká tó wọn ọ̀ka yẹn kún ẹni tó bá há àdéhùn mẹ́ẹ̀ẹ́dógún láàrin ọjọ́ mẹ́ta márùn márùn péré náà ní ẹ̀rọ tó to ká òní physics òní sì ní physics náà ti fi ta dúdú abẹ́rẹ́ nǹkan mẹ́rin ọ̀là ń síbẹ̀ nìkan ti bíbí wọ́n ti béèrè tẹ́lẹ̀ àwọn tó ti béèrè. kò sí ní tó burú bẹ́ẹ̀ lókun màtí ọ̀la ti ta kò fún ọ lọ lọ́nà àwò ní ọ̀bọ owó nítorí pé ọ̀fẹ́ gbára gbóná àwọn arí lórí pápá pátá lásán lọ́wọ́ wọn ń sá lọ sábọ̀ kékeré tàbí torí pé ọ̀fẹ́ swim òtún wà wọ pátá pé kí ni wọ́n tó kótó gúngùn kó swim. yẹn ń o inú òkè tó sóbin o tòró gbìn tí ọba swim bẹ́ẹ̀ yóò swim bí tó pin kò sí ní kọ́dà tó ṣe pé sókòtò ẹ̀ lọ o tún lọ kọ́ bóun wọn ṣe ń ta bóun wọn ṣe ń ọkọ bóun wọn ṣe ń tọ gbogbo kò sí tó burú yẹn tó máa sáré bẹ́ẹ̀ ni máa fún yàn àmọ́ kéèyàn má bọ̀ owó àti gbígbóná àti tútù burúkú gbogbo burúkú lọ́wọ́ àánú náà ọlọ́dà kún mẹ́jọ lọ sí wa ilé ẹ̀jẹ̀ rẹ̀ sì lè yàn. Nà nípa ẹ̀ẹ́dẹ́gbẹ́ global warming eléyẹn wípé ayé ti ń gbóná nì bóyá àwọn èèyàn tó ń di industrialization àwọn factory carbon dioxide ó ti pọ̀ jù èyí tó mú kójú ọrùn ọ̀rọ̀ lákòókò èyí mú kí sahara ọmọ di pé ń gba gbogbo ilẹ̀ tó délé ọlọ́ràá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sòkè ṣe pé bóyá mímì tó òrùn nìkan lélẹ́yìn kì í ṣe mímì ti òrùn nìkan lélẹ́yìn láṣẹ ó ṣeéṣe látàrí dáǹsì nǹkan mìíràn ṣẹlẹ̀ sòtẹ́jẹ̀ pé oxygen dínkù nínú atmosphere sòtí carbon dioxide láti pọ̀ jù ẹ̀yin náà mọ̀ pé sẹ̀mí ò lè rọ̀gbọ̀ sọ́dọ̀ bá ti bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ lálẹ́ òní tó bá ti sùn mọ́ para rẹ̀ o àmọ́ tó bá fẹ́ ṣe spasmẹ̀ so kéèyàn da blanketi borí wò kọ́mọ ìyọ títí ìgbà díẹ̀ kó ní jọ́ ṣẹlẹ̀ torí tí gbogbo bá zìnà bá ti di kálọ́ndà ọ̀gbà ẹ̀ sẹ́mi pé wàhálà dé ni kíákíá lè lójú ọbẹ̀rẹ̀ ti pọ́n so bẹ́ẹ̀ náà tí wọ́n ti pé nínú atmosphere atẹ́gùn tí àbùkátà ńlọ bá pọ̀ jù ìṣẹ̀mí ò ní rọ kò ní rọ gbọ̀ so àmọ́ mímí ti dá ànámà ẹ̀ bá jẹ́ pé global warming kò sí global warming mímí dá ànámà ń bẹ lójoojúmọ́ lásìkò ẹ̀rùn àti lásìkò ọ̀yẹ́ kọlọmọsí wa lọ mọnà tí bá ń pariwo pọ́n mú pọ̀ kólínà rojà hànàmà ẹ̀ṣẹ̀ dọ̀rọ̀ hàbà ẹ fi yé wọn pé nájà hànàmà gbóná jù bẹ́ẹ̀ lọ torí ẹ ẹsísẹ́ ẹ̀rí kẹ́ má bàa wọ̀ náà òtútù imú pọ̀ iná jà nàmà òtútù burúkú tó à ń bẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ẹsísẹ́ ẹ̀rí kẹ́ má bàa wọ̀ náà ajẹ́ pé òwe lọ́lọ́ǹkọ́ àfún wa yẹn ká má bàa sọ̀rọ̀ àlè náà. Alaikum salaam bẹ́ẹ̀ náà la sọ dáadáa afọlẹ lẹ́mẹ̀ta àwọn afọlẹ lẹ́mẹ̀ta kò sí nítorí lẹmẹ náà dàmí síbi kọ fọ lẹ́mẹ̀ta lẹ́yìn náà wà fọ bí lẹ́mẹ̀ta. náà kí lè fẹ́ fààyọ̀ ń bẹ̀. rárá o má sì tàn rẹ lẹ o má sì tàn rẹ lẹ o náà mọ̀ ọ́ yà wọn lè gbé ànábì nìkan sọlá àdìsílẹ ńlọrọsí bẹ́ẹ̀ yàtọ̀ sí wọ tukọ àná hadith tí adarukut nígbà wa. wọn nàbí sọ Ali ibn Abi Talib pé mẹ́ta orí ta rẹ fẹ́ iná àwòrán torí wòwò. lẹ́yìn náà tí àpẹnu kan sọ pé èso ìwò àwọn apá kan sọ pé ìwòwò ni ìyàpọ̀ ẹni tí ń bẹ́ẹ̀ mbẹ́ ti túmọ̀ sí kó ti wọnú òmùrún mushtabihat torí ẹ ẹni tó bá bo itan rẹ̀ faqad istabra li dinihi wa 'irdihi ẹni tó قد وقع في الحرام torí àná ẹni kan pé sá lè wo bọ́ọ̀lù kò burú lókun ìgbà tó ọba ti wò ó ní òwò fa a sì ti mọ̀ pé táǹkọ́ jẹ́ pé ẹ mobilize àwọn bọ́ọ̀lù kan máa wọ kí ní kàtà máa wọ̀ sálẹ̀ kálíbà láǹfààní àti máa wò yìí. sọ àmọ́ sáà ti ń bọ́ọ̀lù bá dé kékeré kọ́. ẹgbẹ́ akẹfẹ́rí tẹ́lẹ̀ la láhùrù mẹ́tàlá o wà á ń tà òun láhùrù mẹ́tàlá o wà á ń tà ìwọ́ wa kọ́ tó yé wa ń torí délé wa ko to ye wa so wọ́n ti jẹ́ je musulmi wo ní wo wo ní wòwò náà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka.